bó làwọn ẹni síwájú ṣe ṣe kọ́mọ́gbà àfidí pé látara póun ṣe àáyá rẹ̀ lè sọ póun tó ju ọmọ òun ṣe kó fọ́ lójú ó lè rò pé dáadáa lòun ń ṣe káníyàn rẹ̀ dáa bọ̀dù bó ṣe ṣe kọ́mọ́ ṣe kí ni kó kán lùgbẹ́ kam min muridil khair la yusibu àìmọye àwọn èèyàn tí wọ́n sọ pé ah àníyàn àwọn dáa àníyàn lè dáa lóòótọ́ ṣùgbọ́n kọ́mọ́ kọ́mọ́ bá mu ọgọ́rọ̀ yàn àfẹ́sí ah, Islam àwọn tí wọ́n láwọn ń dá sàlátù lẹ̀ rẹpẹtẹ àtọkùnrin àti obìnrin tí wọ́n mọ̀ púpọ̀ mọ́ra wọn ìníyàn wọn dà wípé káwọn wọn mọ̀ kan lùgbẹ́ but kí ni ṣọ́bójú ọ̀nà mu ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n sọ yìí pé àwọn fẹ́ fi ìfẹ́ òjíṣẹ́ ńlá sọlá àlọ́sọ́lámù hàn látara wípé wọ́n ń ṣe mọ́wọ́lẹ́tì mọ́lẹ́dì nàbí sallallahu alayhi wa sallam ṣé wọ́n wọ́n ní aburú lọ́kàn là wọ́n fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n ẹ̀sìn wa yìí kìí ṣe ń téèyàn kàn rò ṣe gbogbo ń téèyàn bá dáwọ́lé yóò dáhùn àwọn ìbéèrè kan tá ń pa ọ́ láṣẹ rẹ̀ ta ló fi jọ bó ṣe sìn ta ló fi jọ àfi sọ wípé mọ́ọ̀lìd mùsálàm mọ́ọ̀lìd wa ṣùgbọ́n bó o la ṣiṣẹ́ bó la ṣiṣẹ́ ni wípé ààwẹ̀ ọjọ́ mọ́ndé àgbọ̀dọ̀ pàjẹ́ nọmba one nọmba two gbogbo òṣè sí wa ìròrí wa ìsọ̀rọ̀ sí wa a gbọ́dọ̀ jẹ́ kẹ́rì ọkàn máa jẹ́ wa wípé. wọ́n rán ẹ̀dá kan wá o tirori wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa gbọ́dọ̀ jọ tiẹ̀ o ní gbogbo ìgbà ní gbogbo ibi. tó ń túmọ̀ sí pé kí ni o gbọ́dọ̀ máa ṣe ìhìá ìtají ìfi ẹ̀mí sí ní tuntun sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà a àpèjúwe kan wa. ewu àdámẹ́ ẹ̀dá ni sọ́yìn wọlọ́lá àpọ́nlé ni tó bá ti di pé ah, ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ó ti di pé irun funfun ń jáde àpọ́nlé ni Allah subhanahu wa ta'ala ìmọ̀ ń tijú wípé kó fìyà jẹ ẹni tó ewu sórí ẹ̀sìn rẹ̀ bọ́tà bá wò àti ẹni tó ṣe mùsùlùmí àti ẹni tí ṣe mùsùlùmí ó ṣe kí ni ó léwu ó ní ọrùngbà àbí bẹ́ẹ̀ kọ́ but kí ni a fi mọ̀ pé eléyìí ti mùsùlùmí ni irùngbọ̀n eléyìí mùsùlùmí ni ewu eléyìí ewu mùsùlùmí lélẹ̀ kí ló yìí ṣe náà sọ àṣọláṣọ ó ní ẹ má fi túbọ̀ mú yín lẹ̀ láì tọ́ kírun mú kọ́ wá kọ́ wá gùn bo ètè mọ́lẹ̀ ó ní rárá àwọn èṣe báwọn eléyìí ṣojú ọ̀nà wa kò fi máa níbẹ̀ ẹnìkan ó pe sàábé kan rọ̀dọ́lá àánú títí ẹ̀ kọjá ètè rẹ̀ ọ wá mú orin yẹn general ward ni orin gbogbo ń tà ń lẹ́nu tá à ń fi mọ ẹnu òun lórin bọ̀tẹ̀ tó kọ́mọ̀ jù bí oníkíni pákó ìdí náà wà ń bẹ̀ brush náà lè jẹ́ orin náà tó fi kíni o wa wá fi sí ọ̀gẹ́gẹ́rẹ́ ètè sàbẹ̀ yẹn èyí tó wá kọjá ọ̀gẹ́gẹ́rẹ́ ètè òjíṣẹ́ náà sàrásẹ́ náà wá tọ̀ tó ń túmọ̀ sí ni pé bó ṣe yẹ kí tiwa fi máa ń bẹ̀ ọ́ man lam yakhudhu min bihi, falaysa minni ẹni tí ò tọ́ túbọ̀ mú rẹ̀ kò sí lójú ọ̀nà tiwa dẹbi pé imaamu malik rahimahullah rahmatawasa imaamu dar tanzil ẹnikẹ́ni tọ́ba wa kọjá àlà tó jìṣẹ́ náà sàlám sọ bíi pé ọwọ́ afa gbogbo ẹ̀ ó ti ṣe àìtọ́ sí irun mú. Si kí wọ́n arrest ẹ̀ láti fi ṣe tàdíbù rẹ̀ báyìí fi dhalik rahimahullah but irun gbọ́n wa á sọ ọ́ lẹ̀ di pé fẹ́ gùn jù tọ́rọ lọ́wọ́n ọba máa ń kẹ́ àwọn ẹlòmíì á gbà mú báyìí èyí tó bá wá tọ́ba wá wà lẹ́yìn gẹ́gẹ́ bíi kíni àpèjúwe ti sàábẹ́ẹ̀nì radiyallahu anhu abdullahi bin umar radiyallahu anhuma abadu ashabi nabi wa azhaduhum òun ló sin lọ́hùn jù nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òun ló dẹ̀ yẹra fáyé jù nínú gbogbo wọn abdullahi bin umar radiyallahu anhu gbà tó lọ sí hajj bó ṣe ṣe tán gbà tí yóò débi ọ̀fà ọka ọwọ́ irùngbọ̀n rẹ̀ báyìí èyí tó wà ní tó wà nísàlẹ̀ ọ̀rọ̀ ràtọ̀ tẹ́lẹ̀ ń fi hàn ní wípé bá ṣiṣẹ́ nù. ewu náà ewu mùsùlùmí mùsùlùmí ewu ẹni tí yẹ ṣe mùsùlùmí náà wò kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà náà sọ pé ó ní ẹ̀dá ìyẹ̀wù dín. ṣùgbọ́n tẹ́ ẹ bá dá ẹ má dá ẹ ní dúdú black Hina, lali ni màá fi ń dá ìdí ló fi jẹ́ pé nínú sunna ni ẹni tó bá ti jẹ́ ẹni tó lọ́wọ́ ọba kẹ́ wípé ó ti dẹ ẹni tó lọ́wọ́ ọba ń tijú ọ náà ti súnmọ́ ó ti ń súnmọ́ bẹ́ẹ̀ kó ṣe kí ni kó rọra wá dá ìkan tí ì ṣe lo hina èyí tó yẹ lálẹ́ tó jíṣẹ́ náà bá sálọ fa asan ọkàn fi pa ni ọba fi pa after five minutes ọba fi gloves bọ́ torí kọ́mọ̀ báyìí stain ọwọ́ ẹ̀ uh, yaani after five minutes or fifteen minutes wàá fọ́ dànù so yóò change díẹ̀ tí yóò fi jẹ́ pé ẹni tọ́ wa pé ah ewo lele àwọn mùsùlùmí lele gbogbo nǹkan wa ó gbọ́dọ̀ yàtọ̀ nídìí eléyìí àwọn conventional nurses máṣe lè wù kí wọ́n gùdù tó àwọn kankan bẹ tó jẹ́ wípé ó máa ń kù káàtó látara wípé kí ni wọ́n gbọ́ ẹ̀yàlẹ̀ ayé ẹ̀sìn yìí nítorí náà wọ́n á wò wípé hmm, àwọn nurses tá ń gbà ní tuntun kọ́mọ́ dàbí pé tiwọn náà a kàn rọ omi sínú ìgò tuntun ní nǹkan kan náà ni wọ́n á ká fún wọn ní orientation ká kọ́ wọn ní bí mùsùlùmí ṣe máa mójú táláìsàn pàápàá jùlọ ẹ̀ńtọ́ba jẹ́ nọ́ọ̀sì tí ò tún fi ní di wípé kí ni yọ̀ọ́ dákun torí ọgọ́rọ̀ tá a bá lọ sí. Si, ibi tí ọmọ ti tí ọmọ bá ti mú obìnrin tó bá ti di pé òun òun ọmọ mu tó ń pariwo àwọn nọ́ọ̀sì mi oríṣiríṣi ni wọ́n mọ̀ sọ́dọ̀ ni a ìgbà tó ń jẹ gbádùn kìlọ̀ kìlọ̀ rò pé oríṣiríṣi wọn ràn wọn bá ọ̀rọ̀ mu but tó bá yẹ pé nọ́ọ̀sì mùsùlùmí yọ̀ sí pé ọmọ ẹ̀yà mi yàsìkò tó yẹ kó rántí ọlọ́run ọba dáadáa sí ni ọlọ́run ọba ló lè ṣe máa ṣe subhanallah. والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله أستغفر الله ولا بابان شنيرون على ما سهلا إلا ما جعته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا كما كآية الكرسي سورة الإخلاص مع معوزتان بوبوبان لا ترى بيه ẹni tí ó ń yóò tún rí àwọn nǹkan kan mú lọ lé tí ó ṣe kíni tí ó ṣe àlékún gbàgbọ́ fún un torí eléyìí bàbá ok ká sọ pé a declare rẹ̀ open eyín gbogbo wà lálẹ́ sẹ́yìn ká suspend rẹ̀ náà ká jẹ́ kí ó jọ tiwa dáadáa náà a lè mọ̀ tánijọ́ kan ṣùgbọ́n ká tiẹ̀ fi lé foundation náà fún àwọn nurses báyìí tí ọlọ́run bá kọ́mọ́ṣà ṣe nírọ̀rùn ló fi jẹ́ wípé a lè lọ sí Ìbàdàn mọ́ ní èní iṣu mi tún jẹyọ níjókòó wa tó kọjá iṣu wípé sọláàtù jùmọ̀ wípé ibi làṣẹ a àwọn elétò ń wò yí pé oríṣiríṣi là ń rí oríṣiríṣi là ń gbọ́ irun gan oríṣiríṣi là ń kí láti gbà yìí àwọn kan yìí takú sí pé aago méjìlá ẹ̀ lásẹ̀ tó tó èyí ò tiẹ̀ mú díẹ̀ látara wípé aago méjì o àyílẹ̀ ó ti tó sẹ́yìn èyàn ò tí ì jayò pa ó ìwà nínú dáírọ̀ ẹni tó ń kírun ṣùgbọ́n ní ìsìn ẹni tó bá máa ti ń ṣe tó bá kí àṣírí láago mẹ́rin ọmọ yìí pé kìí sin tọ́lọ́wọ́n bá fi lójì ṣe náírà sọ́ra ló ń kí kódà ẹni tó kí ní quarter after kò kí. tó ń túmọ̀ sí pé kí ni ìtọ́fọkànbalẹ̀ jù ní ìsìn ó ní láti bíi twenty five after ló ti fọkànbalẹ̀ àlùfọ́jẹ̀rì tá a máa ń wò ká tó kí àsùbà kò rújú ó lè rújú ní àwa tá a bá jẹ́ ọmọ ìgboro ṣùgbọ́n ọmọ oko kan ọmọ ìlú òkè kan kò rújú fún un àjọlọ ọjọ́ ní pẹ̀lú ọmọ ẹ̀yà wa kan owó produce ló máa ń ṣe aleykum salaam tó lọ àwa ń lọ ní wọ́n ní bóyá àlùfáàjọ rẹ̀ tuntun mo wá challenge ẹ̀ in my characteristic manner pé ṣé wọ́n mọ àlùfáàjọ rẹ̀ ó ní bàbá mo mọ̀ mo ní fi hàn mí kì í ṣe àrùn inú àrùn ojú ni àdẹ̀rọ̀ amúra díẹ̀ ó ní bàbá mo ní nà ajá rẹ̀ ní ó mo ní ọmọ lóòótọ́ ní gbogbo ìgbà tí wọ́n bá ní àlùfọ́jẹ̀rì ti jáde tó o bá sọ̀rọ̀ nísìn yìí mọ̀ pé ìwọ ọmọ tó ń sọ. àwọn yẹn kí àsùbá nísìn ní aago márùn-ún ààbọ̀ lẹ́kọ̀ọ́ mustahil ààbọ̀ àsùbá láago márùn-ún ààbọ̀ ah, bóyá òun tàn mọ́ oko bóyá tàn mọ́ oko èyí ò alfajr alkazib ni wọ́n rí tí wọ́n ń ròyìn pé alfajr ni. àwọn àtọmọ ẹ̀yà ni hmm, bóyá ká tiẹ̀ wò ẹ̀jẹ̀ á máa ti ọ̀rọ̀ wọn dànù ẹ̀jẹ̀ aṣọ aṣọ títí títí tí kótó jáde aago mẹ́fà lọ sọ ayé ọ̀lẹ́lá tó ń jẹ́ pé ntọ́fọkànbalẹ̀ jù nísìnyí wípé kì í sọ́ọ́ sí gbà bàbá pè náà là á máa kì á kìrà ká tẹ̀lifẹ̀ yìí ẹni tó ń bá ń ṣe kínní tó bá wà ní aṣàlùwàlà ẹni tí jẹ́ dùnú bá gbé yóò kì í jẹ yóò ṣe yóò wẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ tó ń túmọ̀ sí pé kásùbà àwòtó yẹn tó sọ yìí pé a ọkàn balẹ̀ pé èèyàn kásùbà nísìnyí yóò máa wọ kínní bíi ten after quarter after àwọn kì sí bíi twenty after ọkàn fi balẹ̀ dáadáa. Hada wà to gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fi ń túmọ̀ sí pé àwọn ọmọ yàrá òkú a tá a bá fi lọ́lẹ̀ ní pé bó ṣe káṣẹ́ nì bí bá ṣe àwọn ọmọ yàrá wa láǹsàròdì kọ́lọ́wọ́n bá kótó ọba máa tọ́ wọn sọ́nà àti gbogbo wa náà tọ́jọ́ yìí pé aago kan jùmọ̀ wọn ti ó ti ó ti parí ọ̀gọ̀rọ̀ àwọn masajid wọ́n ń kí juma ní two three nígbà míì three kí ló ń dẹ̀ ń fà á ti sọ di lecture kìí dẹ̀ ṣe lecture ọ̀rọ̀ ṣókí láti ta àwọn èèyàn jí láàrin ọ̀sẹ̀ tí ó fi jẹ́ ipé kínni ìgbà lọ sí hajj mo ní níìdì wípé ká pòra wa mára ká torí táwa fi ọ̀kan nínú àwọn nínú àwọn ọmọ ìyá jẹ́ wá láti ta ani àṣekhara fadal tọfbina ọ̀yà wàá ṣe tàwọn ẹ wá líìdì wa pẹ̀lú táwa fún un ní basit fine àkọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tó ti bá wa tá a ti wọlé náà láti bẹ̀rẹ̀ tàwa fún àwọn èèyàn ní bíi millions kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i àmúhù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá a fi súnmọ́ ibi sáìdì ibi tí káà bá wà gan tá a bá rí pé ó ti fẹ́ tọ́f débi wípé yóò máa nira àkùràró gbàtà bá fi ṣe tán circumference àwọn pé circumference máa reduce gbàtà bá fi ṣe tán díẹ̀ tó bá ti ń dín pé ó ń lọ márùn-ún àmọ́ ọ̀dọ́gbọ́n bá ṣe máa jáde bọ̀. Titi titi tí nígbà tí ọba fu ọ méje àti bọ́sọ̀ gẹ́gẹ́ rẹ̀ bí tá a ti jáde ń bí basit mo ní ṣé o tìyàn ó ní wọn ò tìyàn ṣé wọn tì ọ ó ní wọn ò tì ọ. ara wà ọgọ́rọ̀ nǹkan lórí rẹ̀ tá a bá wá wá tán ọgọ́rọ̀ rẹ̀ àmúlò. a rẹ̀ gbọ́dọ̀ múlò kí ló Allah subhanahu wa ta'ala ó ní wa qul i'malu fasayara Allahu 'amalakum والرسول والمؤمنون ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون sọ fún ọ yìí pé kólúkálukú ọ tẹra máṣẹ Ọlọ́run ọ yẹ̀ṣẹ̀ ẹ̀yin wò ò ní yí pé sọ́ba kùránì mu wọ̀rọ̀sù sọ́ba súnà mu wal-mu'minun àwọn olùgbàgbọ́ òdodo àkọ́kọ́ tá a ti fún ní sàtífíkẹ́ẹ̀tì káre ẹ̀ṣẹ́ ire ṣojọ́ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá sọ ó ní ibi tá a ti mọ ìmáàmù tó lágbọ́yé ó wípé kútúbà ó ṣe ṣókí ìrún ogun kí ni kí situation wà nísìn kútúbà ó lò nǹkan bí àwà kan ńgbà tá a bá wá ṣe ìrún suratu kawthar àti suratu nasr ni wọ́n fi kí wọ́n fi kí mu kí ló fà àti sọ di nǹkan mi àwọn yàrá kíní yìí ò lè máa lọ báyìí ẹni bí wípé ká kìjìmá àbí ká má kìjìmá ó ti wá bí ọ̀rọ̀ tó pọ̀ ó ti bí ọ̀rọ̀ tó pọ̀ gan wípé a. Ah, ọ̀rọ̀ tó bí èmi mo dálẹ̀ èmi mọdẹ oyún ọ̀rọ̀ yẹn èmi gan mo na látara yìí pé na Abdulaziz Islamic Foundation Mosque ó yìnyẹn jújú gbogbo àwọn mọ́ṣáláṣí yòókù lọ lálìmọ̀ṣọ́nbí tàbí lágége tonti bíi ó sì kú oríṣiríṣi tí kù náà but ó yẹn jù tọ gbogbo wa àti bàbá tọ́lọ́hún ọba fi ṣe sábàbí pé ká kọ́ ibi ibẹ̀ náà ni gbogbo wa náà àti èmi ń wò ń gbà yín pé hmm, ṣé kò ní dàbílà zùzù kí nìdí tí mo fi wò báyìí ó wípé. ìgbà tí wọ́n ní ká máa kíjímà ní mọ́ṣáláṣí ní ilé olóògbé kọ́lọ́mùbá fọ̀rùnkẹ́ MKO Abiola àti pé àwọn èèyàn wọ́n wà láti Lẹ́kì wọ́n wà láti Agége láti Ọ̀tà láti Abẹ́òkúta àwọn wá kírun wọn kí ló tó yìí wọ́n ní ah nǹkan ti dojúrú ìgbọ́kígbọ́ làwọn ń gbọ́ nígbà táwọn èèyàn ìmáàmù máa ń sọ lórí kútúbà wípé òun fẹ́ fún yín ní nákàlí kan òka kẹ́ẹ̀tì bọnú ọ̀fun adìẹ kẹ́ ẹ wá fi ọ̀bẹ tó gbóná kẹ́ ẹ wá fi dú tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tán lẹ́yìn ijọ́ méje gaari rẹ̀ wá bá wọn. aslam awẹlẹ eléyìí kò idán lélẹyìí tí ò rújú ẹni tí ń pidán tá a lè kírun lẹ́yìn rẹ̀ ẹ mọ̀ pé ó tún ti kó a sí ọ̀ràn mi bẹ̀rẹ̀ ní dasí pé ó tẹ wàá gba wájú àmọ́ sọ pé oríṣiríṣi ó tẹ pọ̀ lọ́ba wọn ọ̀pọ̀ lọ́ba wọn tó jẹ́ yí pé àrùn tó bá ọ̀gọ̀rọ̀ masajid iná lọ tabata tí ìta òfin rojú táwọn mùsùlùmí fi dàbí ẹ̀ ń ṣe dà torí pé kí ni kí ni nǹkan àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá lóun fi lọ́lẹ̀ inna awwala bayt wudi'a linnas lalladhi bibaka. Bakka structure àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá fi lọ́lẹ̀ fẹ́ dà lórí ayé lórílẹ̀ ayé òní etí ń bẹ ní àárín gbùngbùn Maka tá à ń pè ní Bakka ẹ̀yin Kaaba kí ni ẹ̀kọ́ rẹ̀ tá a bá tún àárín wa àtọ́lọ́wọ́n bá ṣe ọ̀rọ̀ wọ́n yẹn jù kí ni tó jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kọ́kọ́ ṣe nígbàrà tó dé madina masalasi lọkọ kọ́kọ́ nígbà ọkọ masalasi tán kí ni nkéjì tó ṣe àlèyíká ìwọ ansar ìwọ tó wá láti madina ìwọ muhajir ìwọ tó wá láti makka ẹ ti dọ́mọ ẹ̀yà o nígbà tí iṣẹ́ ń lọ nínú masalasi iṣẹ́ wo lọ gbọ́dọ̀ kọ́kọ́ lọ nínú mọ́ṣáláṣí tawhid ìmú ọba adéta allah subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo allah wa o tó dá gbogbo wa ọ̀kan ṣoṣo ni ó lékè ọlá lórí àlàáràṣì rẹ̀ ọba tó rí gbogbo ẹ̀ tán ni tó gbọ́ gbogbo ẹ̀ tán ni. ya'lamu ma tuwaswisu bihi nafsu ntí ẹ̀mí ń jẹwújẹwújẹ lórí ọmọ ọkà wa tán nítorí náà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé àwọn sàádé rọ̀dàrà àná wípé gbogbo wa kí wọ́n máa mọ̀ wípé ìjẹ́rìí pọ́lọ́wọ́n bá wà ọ̀kan ṣoṣo ni kí wọ́n máa jẹ́ kó máa reflect kó máa jẹyọ nínú gbogbo ìṣesí wọn ọmọ ń tẹ̀ ń ro ó gbọ́ ń tẹ̀ ń sọ orí ń tẹ̀ ń ṣe wọ́n jẹ́ kí gbogbo ìgbésí ayé wọn dá lérí eléyìí tí wọ́n bá ń ṣe nǹkan wọ́n ń ṣe ni láti fi wójú rẹ ọlọ́run ọba nìkan lọ́kàn wọn wọ́n ń sọ wọ́n ń ṣọ́ ẹnu wọn wọn kàn sọ̀rọ̀ just like that wọ́n dẹ̀ ń ṣe é láti fi jẹ́ pé kí ni tí wọ́n mọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó rí wọn gbàtí allah subhanahu wa ta'ala sọ pé alladhina yatuna ma ata wa qulubuhum wajilatun ala'anna ila rabbihim yurja'un àwọn tí wọ́n ṣiṣẹ́ tán ń bá àwọn ṣiṣẹ́ tán ọkàn wọn yìí ń wárìrì wípé hmm, marking scheme ò sí lọ́wọ́ wa ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ àbúrò láàfin yìí bó ní ṣe wá ṣe dà aisha radala ana gbàtó béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásùlá kí ló jíṣẹ́ náà sàlá sọ fún bọ́lá àwọn tí wọ́n ṣiṣẹ́ eré ni wọ́n ṣiṣẹ́ eré ṣùgbọ́n ẹ̀rù yìí ń bá wọn. ipe ṣé ó mí ti marking scheme ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba torí pé kí ni al-insan ala nafsihi basira gbogbo wa la ẹ̀rí ọkàn àríra wa dá wọlé wàhálà pa àmà àdìrà báńbá ti ń wá wà wí a mọ ìdí tá à fi ń ṣiṣẹ́ a dẹ̀ mọ èròǹgbà ara wa a mọ tirẹ̀. gbogbo ẹ̀rí báyìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó fi ẹsẹ̀ wọn lérí eléyìí látara eléyìí àfọ̀mọ́ṣẹlẹ̀ nínú mọ́ṣáláṣí torí ẹnu mùsùlùmí lè yapa ní gbogbo ọ̀nà nǹkan kan sì pàápọ̀ mọ́ṣáláṣí sì pàápọ̀ tí mọ́ṣáláṣí bá yẹn jù àwùjọ mùsùlùmí ó yẹn jù òjíṣẹ́ náà sàrà sílẹ̀ àmúrí mọ́ṣáláṣí yẹn jù àwùjọ yẹn jù látara àwọn sàbí rọdàlá ni kótó dípò òjíṣẹ́ náà sàrà sílẹ̀ àmúrí àwọn lárúbáwá máa ń gbógun tira wọn ìjà àìmọye ọdún wà lẹ̀ tí wọ́n ń jà ṣùgbọ́n ńgbà tí àtúnṣe ìdè láàrin ọ̀wọ́ ọgbà kékeré yìí kí ló ṣẹlẹ̀ àlà àlà ń sọ̀rọ̀ tí òjíṣẹ́ lásà sílà ń ṣe ìhà láàrin rẹ̀ àti Abdurrahman bin Awf radhiyallahu anhu ẹni tó yára Madina tí òjíṣẹ́ lásà sílà ń sọ fún mi pé ìwọ o àti Abdurrahman bin Awf ẹ ti dọ́mọ àyà o kí lọ sọ ó ní ara maka nìwọ ìwọ ọmọ bíi ó dẹ̀ sẹ́ ẹ dé ni lọ sínú ilé mi wọn lọ lé ìyàwó mi mẹ́rin ni wò níyàwó ibi òsè gbé láì níyàwó èyí tó bá wù ọ́ ń bẹ̀ tọ́ka sí ń kọ́ tó bá parí dàtà kọ́ fẹ́ sọ́hánàlá láàrin ìgbà kékeré ìpáyà ọlọ́run ọba ìfẹ́ràn ọmọlàkejì ó ti rinlẹ̀ débi wípé kò sí tí wọn ò lè ná nítorí ìtọ́ ọlọ́run ọba kò lè sí sacrifice tí wọn ò lè ṣe láti fi wójú rẹ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam kílábàrà ọmọ ibùdó àwùsọ lọ́dọ̀ àlá ni ó ní ọlọ́run ó fa àlùbáríkà síyàwó àwọn ìyàwó rẹ̀ fún mi ní bùkátà yìí ó tún ní ọlọ́rọ̀ ní mí màá dá ọ̀rọ̀ tèmi sí méjì màá kó kan fún ọ sẹ́mi pé àwọn nǹkan tí à ń lé jù láyé ni tí gbogbo ayé wa ò fi nísìnyí kéènì ọ̀rọ̀ obìnrin àbí bẹ́ẹ̀ kọ́ kí ló ṣe náà sọ fitna fitna wa ni ọ̀rọ̀ obìnrin abrahamu bin awf ni ọlọ́run ọ̀fà àlùbáríkà sọ̀rọ̀ rẹ̀ fún ọ tọ́ni sọ́nà lọ mo mọ̀ bá a ṣe pa wọ́n kan dáa la fi mú lọ sọ́jà. ẹ wo láàrin ìgbà kékeré o òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣẹlẹ̀ ó so ọkàn àwọn sàábé mọ́ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala kó sí wọn nínú ọfọ wọn mọ́ ọfọnú wọn mọ́ iṣẹ́ ọwọ́ wọn wá yàtọ̀ àfi bí ìgbà tí ò sírú wọn nínú ẹ̀dá sírú wọn ti yẹ wáyé àwọn ànábì ọlọ́run ọba sallallahu ala nabina wa alayhi tí wọ́n ti kọjá lọ irú àwọn tá ẹ̀dá àwọn iná rẹ̀ pé irú òjíṣẹ́ náà sálà láàrí irú ẹ̀dá wa eyín wọn ti kọjá eyín wọn ti yẹ ti kọ eyín ọ̀nà jíjìn lọ ń lọ yẹn yàtọ̀ sáwọn ànábì tí wọ́n ti kọjá lọ àwọn sàábẹ̀ wo àwọn èèyàn wo lórí tí wọ́n ju àwọn sàábẹ̀ òjíṣẹ́ náà sálà sálà ní ṣíṣe sáadà ní dídúró tọ́ lọ́wọ́n ọba ní jújúwọ́ Joseph ah Allah subhanahu wa ta'ala ọ̀sùn àyà kalẹ̀ pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbu ẹ tí ìjẹni tí ń ṣe dáadáa àfi tẹ ẹ bá nínú ná ntí ẹ ń fẹ́ ntẹ ń fẹ́ òun gangan nìkẹ́ ẹ ná òun dẹ̀ ní oko dàdínù. tó jẹ́ pé ah, gbogbo àwọn èèyàn sọ pé ah, ọlọ́run bá kẹ́ wà báyìí ọlọsọdọ ìṣe náà sàṣìlá kí lọ sọ fún ó ní mọ nà fọlọ kí mọ kí ni gbà bẹ wọlé àlìjáná mọ nà fún. àwa ní ìsìn nàbà ni a ọmọ àyà kan wà ní wàhálà o nǹkan kan o ẹ jẹ́ àṣẹ ìrànlọ́wọ́ o àwọn akọ̀wé bá pọ̀ ẹ kó fifty naira lẹ̀ ẹ kó hundred naira lẹ̀ tọ́dẹ̀ jẹ́ pé òun gán mọ̀ yìí pé kíní ọ̀kan kankan ara wà ìgbà tí wọ́n ní wọ́n fẹ́ lọ sí jihad tó jíṣẹ́ náà lásán ní kólúkálukú kó ní tóní wa kí ni Siddiq al-Akbar kí ló sọ kí ló ṣe olódodo tó jẹ́ pé lẹ́yìn àwọn ànábì Ọlọ́run bá kò sẹ́yìn ẹbí rẹ̀ mọ́ sallallahu alaihi wa sallam rọdàlá àná Abubakar gbogbo ń tó nílé oko wa òjíṣẹ́ náà sàásùlà ni àwọn ọmọ ìyàwó ńkọ́ bó lójú fẹ́ ṣe wọ́n sí ó ní mo fi hàn rẹ̀ fọlọ́ ọ̀dọ́ yàrá wọn. bámbámbámbámbám ó wà tó jẹ́ yí pé n tó pàtàkì lásìkò yìí tó tóbi ká tún àwọn mọ́ṣáláṣí ṣe kọ̀wọ́pọ̀ kò sí nǹkan tó pàtàkì tó yẹ ká ọ̀gọ̀rọ̀ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí kọ́mítì ni wọ́n yan àwọn kan jọ àwọn tó yẹ pé wọn ò fi gbèsè ayé wọn wá àwọn ni wọ́n dẹ̀ fẹ́ là bí a ṣe ṣẹ̀ṣẹ̀ huwa bi nafsi la ya'rifu dina Allah la ya'rifu Allah subhanahu wa ta'ala kò mọ ẹ̀sìn kò mọ Ọlọ́run ọba débi pé wọ́n mọ̀ ẹ̀sìn rẹ̀ àwọn ni wọ́n máa fòfin lọ́lẹ̀ bá a ṣe ṣe ni bá a ṣe ṣe ni bá a ṣe ṣe ni mọ́sálásí ọ̀wá ní jẹ́ mọ́sálásí ọba adẹ́dàmọ́ bọ́lọ́wọ́n bá ti fi rújì ṣe lọ́sọ̀lá àlọ́sọ̀lá ọ̀gọ̀rọ̀ tẹ́ ẹ bá rí ti ń da ọ̀gọ̀rọ̀ mọ́sálásí ntọ́n fa nù olùkàlùkù fẹ́ lọ́ǹchì àjẹ́ndà tiẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ sì lórí gbogbo eléyìí àwọn tí wọ́n wò pé a ah, àwọn mọ́sálásí a gbọ́dọ̀ ṣe nǹkan lórí rẹ̀ à ń tún wọ náà pé la ṣe ṣe tí ò fi ní adverse effect lórí abdulhadi Islamic Foundation ọmọ ìyá kan sọ pé rárá gbogbo ẹ̀ náà ló ti kún. akhbaru kún rahama kún abdulaziz náà ti kún wípé àti pé ṣe bí àwọn náà bá wọn kan lẹ̀ tẹ́lẹ̀ oríṣiríṣi ọ̀sọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ báyìí àwa wò pé hmm? kátó rẹ̀ ó kún ká gba àwọn mọ̀ṣáwárà àwọn mọ̀ṣáwárà lórí rẹ̀ kọ́lọ́wọ́n ọba kọ́tọ́ asọ́nà torí tọ́wà nù plan tẹ́lẹ̀ ní wípé tó tá a bá ti yanjú member. torí mímbàrò náà sàlám mẹ́ta ni aha so gbogbo débẹ̀ ọgbọ́dọ̀ wá ọgbọ́dọ̀ tálàyé tọ́takù a àtọ́dẹ̀jẹ́ pé ètò wá yẹn ni láti fi jẹ́ pé torí n ta gbọ́dọ̀ mọ̀ ní pé mùsùlùmí bí ràkúnmí ni bó ṣe níjà lálàtọ̀ kò sẹ́ ẹranko tó dùn mú wálẹ̀ bí ràkúnmí tẹ́ẹ̀rì bá ta ti wà tó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ ájú ọjù sẹ́lẹ̀ ni kọ́lọ́mọ̀ bá kó àsọ̀nà náà àwọn àwọn àlàyé ṣókìtì àníkàkọ́kọ́ ṣe ni ní ahad tó kọjá a gbọ́ àwọn béèrè àwọn ọmọ ya wa ní obìnrin dájúdájú àwọn ọmọ ya wa lọ́kùnrin náà ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí ó jẹyọ tí ó yẹ kí a ṣe àlàyé lórí rẹ̀ pàápàá jùlọ ọ̀kan nínú àwọn ọmọ ya wa béèrè pé àwọn òbí òun kò sí tí wọn ó ṣe láyé kódà omi tàbí oúnjẹ nìkan lòun fẹ́ sọ pé tí wọ́n bá fẹ́ jẹ tí wọn ò ní kọ́kọ́ lọ yẹ̀ wò náà. kí ni òfin kí ni islam àti islam kọ sí iṣẹ́ yíyẹ̀wò. Allah làṣẹ kò sí ti a ní bùkátà sí láti fi lògbèsè ayé wa tí gbogbo ó fi yẹn jú tí o ti fi ń ńlá Muhammad sallallahu alaihi wa sallam hadith ń bẹ táwọn èèyàn ń ṣì bó ni hadith yẹn ṣe wá hadithi muawiya ibn hakam as-sulami radiyallahu anhu ọ̀kan náà wọn sábẹ́ òjíṣẹ́ náà sáà sàlám ó ṣe gba sílámù báyìí hadith yẹn wà ní sahih muslim ọwá kírun lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sáà wá sìn. ṣe yarhamakallah sẹ́ńtòsí yẹn àwọn èèyàn sọ abẹ́yẹ̀kú wa ń fojú nà lórí ìrun ní fífojú nà wípé ah, àìsọ̀rọ̀ lórí ìrun kàrà tí ó fi dákẹ́ ó tún wá ń fèsì sí pé ó sì mo kí ẹ̀ wá ń fojú nà mí èwo mo ṣe. E laburu ba wọn kírun tán òjíṣẹ́ ńlá sallallahu alayhi ni ta ló sọ̀rọ̀ ó ń gán fún ara rẹ̀ ní give account ó ní àfi bíi kílẹ̀ lánàá kó gbé òun mi ó ní nígbà tó dé ẹ pé òun lòún sọ̀rọ̀ òun ò gbọ́dọ̀ ra. òun dáhùn wípé èmi mọ sọ̀rọ̀ ó ní kò bú mi kò sọ̀rọ̀ òdì sí mi áá ah, ah, kọ́dà òtún ó ní ìrakọ́nilẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́ sọ pé sórí ìrun ọlọ́run ọba là ń bá sọ̀rọ̀ lórí ìrun ọ̀rọ̀ mẹ́ẹ̀dá síra wọn ọ̀tọ̀ lórí rẹ̀ ó ní bójú iṣẹ́ náà aslan ṣe ṣàlàyé fóun ó wá fọkàn ń balẹ̀ débi wípé ìbéèrè míì tóun ní òun wá sáré tì síta wípé nígbà jàìlíà àwọn máa ń woṣẹ́ kat. kat wọ́n falà sílẹ̀ wọ́n máàkì ẹ̀ ibi tó bá gúnlẹ̀ sí ntí wọ́n bá fẹ́ ṣe wọ́n á wò pé bó o ní o ṣe jẹ́ nínú tó tún sọ tó pàtàkì òun ni wípé ó ní mo ní ẹrú kan èèyàn obìnrin ni dúdú aláwọ̀ dúdú ni. Dudu, ìmọ̀ ba mi daran ọwọ́ adéńjọ́ kan ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ti gbé ẹran jẹ kékeré bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀rọ̀ yìí dùn mí mo bá fọ́ létí ó ṣubú ṣùgbọ́n ẹ̀rù ọkàn ẹ̀rí ọkàn ń jẹ́ mi wípé ṣé wá ni àbúṣe wá di wípé kì í ṣẹ̀bi rẹ̀ mo wá fẹ́ sọ ẹrú dọmọ ṣé dúdú náà téèyàn bá sọ dọmọ sọ tánràn kedere gbígbàdọ̀ pé dúdú yìí ṣèyàn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlámọ̀ sọ yìí pé àìṣe ẹlẹ́yàmẹ̀yà nínú ẹ̀sìn ìsìláàmù àìṣe gbogbo wọn yìí sítórì ni kò yẹ sojú ọ̀nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ ó ní lọ́ọ́ pè wá dúdú arábìnrin lọ́ọ́ pè wá. ó ní àìlọ́lọ́ níbo lọ́wọ́ bá wà arábìnrin yẹn ní fi sàmà ọba ń bẹ lókè òkè lọ́wọ́ bá wà òjíṣẹ́ náà sára sí náà wọ́n á sọ béèrè lọ́rẹ̀ pé wọ́n mẹ́ni àná ta lè mi wọ́n ní Rasulullah ìránṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam kí ló ń ṣe lára sọ́lá àlọ́sọ́ ó ní ìtẹ́pá fa innaha mu'mina tú eléyìí lẹ̀ wò tó bá jẹ́ pé olùgbàgbọ́ òdodo tọ́lọ́run ọba ní ká túlẹ̀ tá a bá fẹ́ tàràn ni ọ̀nfẹ́ o olùgbàgbọ́ òdodo lélẹ́yìí tó o bá fẹ́ tẹ́ràn túlẹ̀ tó túmọ̀ sí pé kí ni àwọ̀ kan fẹ́ lò bá a ṣe tóbi tó ká a fẹ́ lò kí la fẹ́ lò ìgbàgbọ́ nínú ọba adéda Allah subhanahu wa ta'ala amen. ojúṣe náà sọ̀rọ̀ àṣẹ náà wá ń gba wọn abiléèrè lórí ọ̀rọ̀ khat khat romli ká máa fi fàìlà sílẹ̀ láti fi woṣẹ́ ó ní a rí nínú àwọn ànábì ọlọ́run ọba tó ṣerú ẹ̀ ẹni títí ẹ bá bá tàwọn ànábì ọlọ́run ọba mu tọ̀ gbólóhùn ní gbólóhùn kíkọ̀ but táwọn aláìmọ̀kan míì kàkún sí gbólóhùn wípé ìgbàláàyè ta ló fẹ́ mọ tí ọba tànábì ọlọ́run ọba mu lẹ́yìn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀rọ̀ kò sí kò ṣeé ṣe. kò bá mu kò sí sẹ́ni tó fẹ́ bá mu ló fi jẹ́ pé ntọ́ kọ́ wa òun ni wípé tá a bá fẹ́ ṣe nǹkan àdẹ̀rí nǹkan nǹkan yìí pàtàkì kí ló ní ká ṣe àlè istikhara kábọ́lọ́hún ọba jíròrò lórí rẹ̀ pẹ̀lú kíni gbogbo ìgbà bá ti fẹ́ ṣe nǹkan tó ní bùkátà sí pé o fẹ́ ṣe istikhara ìbáà jẹ́ àsìkò òun o kì í sàsìkò òun o lè kírun istithna exception ó ti wá fún ọ nù ọ o ó múná fún ara ká méjì wá tó ọba ti sálámù yín lọ́hùn sàṣàlátù fún iṣẹ́ náà sàṣà kọ́ wá ṣe àdúrà yìí Allahumma inni astakhiruka bi ilmik ìwọ́n náà wọ́n bá mọ̀ ń kọ́ńsọ̀tẹ̀ pẹ̀lú màá واستقدرك بقدرتك mọ̀ ń wá ìpè bùbù rẹ nínú kápá rẹ wasaluke min fadika azim mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ ìkẹ́ rẹ tó burẹ́kẹ́ fa innaka taqdir wala aqdir torí wọ́n ló pè bùbù èmi ò lè pè bùbù wa ta'lam wala alam. wọ́n ló nímọ̀ èmi ò nímọ̀ wọ́n tẹ́ àlùdá àmàlẹ́kọ̀ọ́ yìí ìwọ ni ọba tó mọ gbogbo ntọ́pamọ́ta pọ̀ nkún tètè àlàm tó bá jẹ́ pé àná àgàlà àmọ́ ìyìn tí mo fẹ́ dáwọ́lé káyìrò lì yóò dáa fún mi fi dìní wà dùnìyàyà wà àkíbẹ̀tẹ̀ àmúrí nínú ẹ̀sìn mi nígbèsè ayé mi àtàtúbọ̀tán mi àjílì wà àjílì ní wàrà sísà tàbí ń bọ̀ báyà fọkàdúró wuli pé gbogbo rẹ̀ fún mi thumma yassiru wuli fi rọ̀ mí lọ́hùn thumma barik li fi wàá fa àlùbáríkà sí fún. wa in kunta ta'lam ṣùgbọ́n tó o bá mọ̀ yìí pé àkíní yìí o sharru li kò ní í dáa mi fi dìní lẹ́sìn mi for dunya wa akibati amri láyé mi àtàtúbọ̀tán mi ájìlì wà ájìlì ní wàrà sísà tàbí ń gbà ó báyà fọ́sùrùfù àìbò lẹ́jìnà sí mi wọ́sùrùfù ni àìbò lẹ́mi náà jìnà sí wọ́dúró lè khayra haythu kana wọ́n á ṣe dáadáa fún mi ní gbogbo ibi tó bá wà sọ́mọ́ barik fi wọ́n á fa àlùbáríkà sí fún mi tó bá sọ ilé ìtàn kọ̀ wá ẹgbàá wa kan sọ pé kọ́ ọ fi kún yí pé fa innahu la hawla wala quwwata illa bik torí kò sí agbára kan fún yàn kò sí akitiyan kan fún yàn àyàfi pẹ̀lú rẹ̀ wọ ọba Allah subhanahu wa ta'ala kọ́ wa sọ ń tọ́ kọ́ wa lọ ṣe gbogbo ń bá já sí kádàrà ọlọ́run ọba ti dúró lórí ẹ̀ kò túmọ̀ sí pé torí pé o ṣe istikhara lórí nǹkan kọ̀ wá ṣe kọ́ mọ̀ wá jájú ọ lọ́wọ́ kò túmọ̀ bẹ́ẹ̀ tọ́ba jájú ọ lọ́wọ́ ntẹ́nìtì bá wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ gbà pé kádàrá nìyẹn tó túmọ̀ sí pé tọ́ba bá ti ṣe istikhara anything tó bá ṣẹlẹ̀ fọ́rọ̀dá bima qadarullah kọ́ yọnu sí tọ́nà bàbá ti palẹ́bù obìnrin ṣe wá yà báyìí tí mo dẹ̀ ṣe istikhara kí n tó fẹ́ èyí ò túmọ̀ sí o túmọ̀ sí kò túmọ̀ sí so ẹ̀yin pàtàkì òjíṣẹ́ náà sọ àṣàràn sọ pé lẹ́yìn eléyìí ẹni tó bá wá lọ sọ́dọ̀ yẹ̀mí wò tó wá gbàgbọ́ lórí ntọ́ sọ fún ó ti ṣe kẹfẹ́rí sí ntọ́ làwọn bá fi òjíṣẹ́ náà Muhammad sọ àṣàràn. kọ̀dá lọ́wọ́ ọ̀ràn yàn lọ ni tàbí wọ́n lọ wọ́n wá sọ fún ọ wá gbàgbọ́ ọ̀ràn ni má jáde o torí ó rìn nà í sí yanáfìlà araka méjì kọ jáde torí pé kílọ̀ sọ ó ní idha kharajta min manzilik fasalli rak'atayn tamna'anika makhraja as-suq tó o bá fẹ́ jáde ńlẹ̀ múnáfìlà araka méjì wá yọkọ̀ di gbogbo aburú tí máa so mọ́ ìkéyàn jáde ọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ lọ ti dáná. wa idha dakhalta fi manzilik fasalli rak'atayn tamna'anika madkhala as-suq tó bá wọlé náà múnáfìlà àràkà méjì wá gbogbo aburú tí báyà wọlé ọlọ́wọ́n bọ̀ ti dáná. ìrọ̀rùn ni. sallallahu wa sallam. ló fi jẹ́ pé gbogbo eléyìí kangakanga lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàrà tí mo wá pẹ̀lú rọ̀ ẹni tó ń bá lọ ọ̀dọ̀ yẹmí wo yóò kírun ogójì ọdún ọlọ́run ọ̀gọ̀ òní ìgbà lọ́wọ́ rẹ̀ kò dẹ́ gbọ́dọ̀ má kì í. kabir kabir kabira minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ yí pé téèyàn ò túbà rẹ̀ kó tó jáde láyé yọ̀wọ̀ náà. nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá labi ká pààyàn ká mutí ká ṣe sìnà ká jalè ká ṣe gbogbo ẹ̀ ká jẹ rìbá ara rẹ̀ ló náà wà. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kú sí i nísìn àwọn aláì àwọn aláwo àwọn oníṣègùn tí wọ́n ń pe àwọn alufa Islam kò sí kò sí rúùmù fún gbogbo eléyìí nínú ẹ̀sìn Islam. ìmọ̀ kọ̀ọ̀kan kan tá a sọ pé ah, ah, kò sí ti jẹ́ bẹ́ẹ̀. ìgbà wa kan wa ìpínlẹ̀ ayé Sayyidina Ali rodan anu ọ̀fẹ́ lọ́yọ̀ sójú ogun ẹnìkan wa wá ó ní ah, mọ̀ ń bọ̀ dúró náà má ti lọ oníkìlọ̀ ṣẹlẹ̀ ọ̀ àfọwọ́ wà má jáde lásìkò àsìkò ìnáwó jáde ó ní kí ló àwọn abójìṣẹ́ náà sàásálà ń lò gbà agbakéwu lọ́wọ́ rẹ̀ kọ̀kọ́ wa lélẹ̀ ẹni tó bá gbantọ́ sọ ìgbọ́ ó ti ṣe kẹfìrí sí àyà ọlọ́run ọba tó sọ yí pé inna Allaha indahu ilmu sa'a wa yunazzilu al-ghayth wa ya'lamu ma fil arham. وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت ó ti ṣe kèfèrí sí àsìkò tó ní mọ́lọ̀ ń gan ní lọ tó o bá wá túbá kú onírú tó ń ṣe yìí tí ọ mọ́lé gbó yìí ní tú ọ lẹ̀ ibi tó kù sínú ó ṣe ìkìlọ̀ fún tó nípa gan gbogbo àwọn tí wọ́n ń ṣe tí wọ́n fi ń yan gan àwọn téèyàn kó kọ̀pá fún ni tí wọ́n nà lẹ́gba tí wọ́n tì í mọ́lé àwọn ọ̀daràn ni tí wọ́n ń ròyìn pa kò sí báwọn ò sí jẹ́ ah ntọ́badẹ̀ wí máa ṣe bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ̀tọ́ mi ṣẹ̀tọ́ mi. má fira rẹ lẹ fún pàápàá mùsùlùmí téèyàn bá ti jura rẹ lẹ fún ó ti bà ìmánì rẹ jẹ́ kọlọmọ bà ìmánì wa jẹ́ na sókí tá a kàn sọ lórí rẹ ní ọ̀rọ̀ ń bọ̀ nínú rẹ níwájú lórí àwọn àṣesí ẹni rí àwọn tí wọ́n bá fẹ́ wà lè Jánnà kí ni wọ́n gbọ́dọ̀ yẹra fún nínú tíráwọ̀ tá à ń kà lọ kọlọmọ bá kó ṣe ń rọrùn fún un إذا كان فيه سؤالات اقتراحات أولا أحسن نعم إيمانا و جيما نعم فلنبدأ بذي ذي نورين نبدأ به نعم نعم túlẹ̀ tán po. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah. ọlọ́run jẹ́ kárí yín pẹ́ látàrí ìrẹ̀lẹ̀. àmín àti wọnà. ọlọ́run kò ṣe àlékún mọ́ni fún gbogbo wa. àmín. kò ń ṣe nǹkan tí mo ń béèrè lọ́wọ́ àwọn ọmọ ìyá ńgbà tá à ń sọ̀rọ̀ yìí ni pé pẹ̀lú nǹkan tẹ́ ẹ fi ń kọ́ wa ta la fẹ́ múlò a ní láti kọ̀nsídà nǹkan tí nùsùlù sọ lórí ẹ̀ náà tó sàmúlò ẹ̀ mo ní kí ni distance yìí mọ̀kàn síra wọn. Ah.